محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى نيتي tí a dá ọpẹ́ fún ọlọ́wà ẹ̀ṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí oná sì ni a máa gbéyàwó láti àkókò yìí lọ àmọ́ ṣáájú ká tó bẹ̀rẹ̀ gbogbo àwọn ènìyàn pàtàkì tọ́lọ̀ ní ká ṣàǹfààní mímọ̀ látara wọn abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala ẹ̀sán tó dúró tí wọ́n ṣe wá lọ́wọ́ òní kọ́lọ̀mọ́ṣà àbáwà sí wọn gbogbo àwọn àlùfáà tí wọ́n kọ́ wa ní aráfi kan ní àbí wọ́n kọ́ wa ní aráfi méjì àbáfà tí ó jẹ́ kọ́kọ́ fi ìmọ̀ Al-Qur'an tí ó kọ́kọ́ fi lé wa lẹ́nu abẹ́lọ́ subhanahu wa ta'ala wọ́n ti kọjá sáré kí wọn ọlọ́mọdé kò jẹ́ àyè nira fún un ìdẹ̀kùnjọ́ gbẹ́dà ìyáwó oníkọlọmọ sàbáwá ṣe fún wọn ẹ̀sẹ̀ tánàbíwá Muhammad sallallahu alaihi wasallam tó ní ọmọ bá mùsùlùmí lẹ́yìn tó bá fayílẹ̀ onáni bihi ó ní pé ìmọ̀ tó bá fi ilẹ̀ táwọn èèyàn fi ń ṣàǹfààní yóò sì máa gba lálá lọ lórí rẹ̀ títí tó wọn náà láti ń lòdì ní ẹ̀kọ́ wọn náà láti ń kọ́dẹ̀ ní gbogbo àwátáwà náà péjọ tá láfẹ́ kọjú kó yìí àbí gbogbo ibi tó ń wà yóò bá padà mọ́ dé àǹfààní táwa ṣe lára wọn òun làwa náà lérò pé bí ẹni ní díẹ̀ lára rẹ̀ abẹ́lẹ́ subhanahu wa ta'ala kó wọn lára fadilatu sheikh abubakar siddiq mahmoud ọbalóòrù abẹ́lẹ́ subhanahu wa ta'ala ọba tó kù tó ṣe wọ́n bó ti ṣe wọ́n ló gbé wọn kalẹ̀ bó ti gbé wọn kalẹ̀ ọlọ́mọṣà bá wa sọ wọ́n ní ẹ̀sùn lọ́rọ̀ àwa fi tí wọ́n abẹ́kí gbogbo àwọn àlùfáà tí wọ́n wa pátá ní tó bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ṣúratu Saff ilé ìtàlá fẹ́ gbéyàwó lọ́dún ni ó náà ní gẹ́gẹ́ bí ṣe wa a fẹ́ ṣe muqaddimatun fi usul tafsir ọ̀rọ̀ ti síwájú níwọ̀nba ráńpẹ́ tí ó kò káta pé ká gbìyànjú ká lẹ́kọ̀ọ́ díẹ̀dẹ̀ nípa rẹ̀ síwájú ká tó máa ṣe àgbéyẹ̀wò Al-Qur'an kí làwọn àgbéyẹ̀wò náà ó ní pé tàbá wo láwùjọ lè ní pàtàkì jùlọ nínú oṣù Ramadan jalasatu tafsir àwọn ìjókòó abẹ́mọ̀ ṣàlàyé Al-Qur'an ìjókòó tafsir Al-Qur'an ìjókòó náà máa ń sábà pọ̀ dáadáa ìmọ̀ ń sábà pọ̀ débi pé kọ́lá yíò jada masjid yóò rí ẹ̀ka tó lè láàrin mọ́sálásí kan àbíkárí táwọn ló ń dojú gbogbo tafsir ilé tó túnmọ̀ sí pé oṣù Ramadan kálukú náà ṣiṣẹ́ olóore kálukú sì fẹ́ ṣiṣẹ́ ládá nínú sí olóore àti ṣẹ́ ládá tí wọ́n máa ń sábà wo àwọn èèyàn láti ṣe òun náà ni ìfẹ́ ṣàlàyé Al-Qur'an iṣẹ́ ńlá ni iṣẹ́ tó dáa ní lóòtọ́ àmá ìṣàlàyé al kìí ṣe dáàtọ̀ máa ń kọlù pé yóò bá fẹ́ kábà mẹ́jọ ìgbé ìlànà ìṣàlàyé al kìí ṣe ń tá a mọ́ ń ṣàyà gbangba sí téyò bá fẹ́ jẹ́ ká pé bá sì mọ̀ ní mọ́dé bẹ́ẹ̀ tó bá dé níjọ́ pé dàrúkìá èé ṣe tọrọ tẹ̀sí òfin rí bẹ́ẹ̀ ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé almufassiru kalmu'abbiri anillah almufassiru kalmu'abbiri àánilá ẹni tó bá jòkó kóhùn fẹ́ mọ́ tútù ma Al-Qur'an ìtumọ̀ jòkó tẹ́ni ọ̀hún jòkó ni pé òun fẹ́ mọ́ jẹ́ òògbì fọ̀fọ́lọ̀ òun fẹ́ mọ́ jẹ́ al-mubayyin bi muradillah òun fẹ́ wá ṣàlàyé pé tẹ́ráyà tọ́lọ́ ṣẹ́rí gbọ́lò tó wí bí ìtọ́lọ̀ ń fẹ́ tó fẹ́ sọ rèé ọlọ́wọ̀n ọba ìlọba táàsì mọ̀ yìí ọba tẹ́nìkan ò rí nínú wa ní àmúfìmíràn ní sí wa ṣe mọ̀ pé ń gbà míì nínú tàbí mọ́ ń gbọ́ọ̀rọ̀ ẹni tí máa ń sọ̀rọ̀ yìí gbà míì ní pé bàbá wọlúkòó náà pé á ah, sí lágbádá ilẹ̀ ló sọ̀rọ̀ báyìí àti bí àwọn yóò sì máa ní àà tó bá yẹ́kẹ́ ní iná ló sọ̀rọ̀ yìí a ọ̀rọ̀ tó sọ yìí bóyá tó gbèrò tó gbèrò yìí a fẹ́ ní sọ bẹ́ẹ̀ kí ni ó mú wa sọ bẹ́ẹ̀ ni pé nítorí pé a ti wò bó ti yẹ a wò ó bó ti rí látara ojú rẹ̀ tá bá wò a wò pé ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ̀rọ̀ yìí lójú méjì lóòótọ́ àmẹ́rùngbà bútẹ́lì yóò gbà lérò ní látara pé bá ti rò náà pé ojú líle ló fi sọ̀rọ̀ náà àbíkẹ́lò bí ó sọ̀rọ̀ ká ní á ah, bí mo ti mojú ẹni pẹ̀lú àgbékalẹ̀ ọ̀rọ̀ yìí ó dàbí pé nǹkan tó fẹ́ sọ nílé ẹni pé àìmọye ọ̀rọ̀ ní mọ́ bẹ́ẹ̀ láàrin àwọn ẹ̀dá táàmà read meaning sọ̀rọ̀ kí ní ó sì mọ̀ mú wa read meaning sí ni pé àáwù ẹni tí ń sọ̀rọ̀ àti gbogbo ohun tó sọ mọ́rọ̀ tí ń sọ àti ìwé èèyàn tóhun tó fẹ́ sọ̀rọ̀ ìwé èèyàn tó jẹ́ yóò wá jẹ́ ká mọ́ fọ́rọ̀ rẹ̀ nígbàjọ pé in tó gbèrò rí in tó fẹ́ sọ rí ibi tí ń lọ rí ṣùgbọ́n lọ́n tá fẹ́ mọ́ láfẹ́ rí di mínìn rẹ̀ sáàrí ní a má kọjá bó ti júwe ààrẹ fún wa níwà lọ́kùn a ìdí nìyẹn la fi sọ pé ìṣàlàyé Al-Qur'an kìí ṣe tó yẹ kí kálukú ó mọ̀ ṣàyàgbàgbà sí ó jẹ́ ṣe pé ní àgbákò tọ́lọ̀ ní àtẹ́lẹ̀ yóò bá nù ìmọ̀ Al-Qur'an àti ìmọ̀ káfẹ́ ṣàlàyé rẹ̀ kò bẹ́ẹ̀ sẹ́ni tí ò bẹ́ẹ̀ pé rẹ̀ kó mọ̀ túnmọ̀ Al-Qur'an nìjá kálukú wá rùn ún pé ti bọ́lọ̀ fún lọ́pọlọ yóò sì mọ́ fọ́pọlọ rẹ̀ jù ẹ ma wá gbọ́lẹ̀ rẹ̀ ayà ilé

tó wá ń fọpọlọ rẹ̀ lásán tú bó o ló ti ṣe mọ̀ pé òun gbà ọlọ́run ọba nìyẹn ó láṣẹ mọ́ ní pé láyé lẹ́ni ìṣìnà pọ̀ lórí rẹ̀ àmọ́ bí ìṣìnà ti pọ̀ tó kálukú ohun tó gbé ìṣìnà dání a máa ń sáàdì al a máa ń ríbi somọ́kùrọ̀ ààrẹ torí pé kí ni yóò sì kílẹ̀mù pé tó ń tún ẹ̀rùngbà ọlọ́run ẹ̀bí ẹbá bẹ́ já ụrọ níbẹ̀ yìí bá dọ́lọ̀ mọ̀ ọlọ́run tẹ́ ẹ̀dámọ̀ tẹ́ ẹ̀mọ́ fóònù nọ́mbà tẹ́bí pé pé ẹ̀dàkùn ṣe dé ọkùnrin wì yìí ṣé ròǹgbà yìí náà so torí alùkùránì bùkátà sí ká mọ́ kílè rúngbà ọlọ́run tọ́rọgọ́rọ̀ ọ̀rọ̀ tí bẹnu alùkùránì ọlọ́wọ́ kan sọ ló dìndì ọ̀rọ̀ tó sọ ló dìndì ìyẹn ó bùkátà sí ká mọ́ kí ló gbèrò pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ tó kà jùlọ ọ̀dà wa di ọ̀rọ̀ lẹ́wà ẹ máa kírun tábáwá tú kálukú lẹ̀ pé kálukú ó máa tú ẹlòmí ìlérí ó sì ń tọ̀ èròǹgbà ọlọ́run pẹ̀lú òun tó ní amọ̀ kí tó ń gbọ́yé ń bẹ́ o ó lè róǹgbà tó ń mọ́ pẹ̀lú òun tó lọ ní amọ̀ ni pé ká bọ́ sínú igbó ká sì wáṣọ funfun ká sì ẹlòmí ló sì tún jáde olóòtú ní ṣe tí wọ́n gbóyé pẹ̀lú rúnmú àìbí ògbóyìn òye ìjẹ́ mi gbóyé pẹ̀lú rún tèmi ni pé aṣájòkó mọ́ṣálásí ta bá ti jòkó àti kírun náà lò bẹ́bá ní sọ fún yìí náà pé à irun mọ̀kọ́ ni yóò yóò sọ fún yìí pé ṣe wọ́n mọ láti bí mọ̀nà nínú Islam abọ́lá alùkùránì nìkan ò tó ìtumọ̀ rẹ̀ ní pé alùkùránì bùkátà sí tí ó ṣàlàyé rẹ̀ fún wa tó dáa bá rí tí ó ṣàlàyé rẹ̀ fún wa dáa bá tú kálukú lẹ̀ oníkálukú ó sì máa ń lo alùkùránì sẹ́rùngbà jẹ kálukú yóò máa mú alùkùránì yóò sì máa lo rí àwọn oní bí alùkùránì a a pa àwọn kan láwọn aṣíàtù rọwáfì aṣíàtù ṣẹ̀níà fírkọ̀kan ni wọ́n mílẹ̀ fírọ̀kì dáàlá àwọn aláwọn àdíọ́kàn tó burú púpọ̀ nínú àwọn àdíọ́kàn wọn èyí tó pọ̀jù nínú àwọn sahabi àdẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam àwọn máa ń won wọn ṣépè látorí ọ̀gá wọn ti ṣe Abubakar Siddiq àti Umar tó tẹ̀lé àwọn a máa wọn sí pé ìyánláwà ta'ala a máa gbé sí pé ní tó jẹ́ yàwó àdínẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam àwọn táwí yìí bọ́rọ̀ bá wá dẹ̀yìn àti wọn pọ̀ pé àá ń tẹ́ẹ̀mọ́ ń dí ọkàn mọ̀ ní sáwọn sàábẹ̀ èsì tí mọ́ ń jáde lẹ́nu wọn pé àwọn kọ́lá wọn kọ́kọ́ rí wọn léèyàn rú káníkà Abubakar àti Umaru ni Ọlọ́run tó dáwọn méjèèjì kan ló kọ́kọ́ gbé wọn ṣépè Aisha náà wọ́n kọ́ òní Aisha ń tiẹ̀ ìgbé pè làwọn ti ẹ̀ ń gbéṣẹ́ ìjọ́lọ ní káwọn ṣe fún kọjé pé àwọn oríyìn ṣe fún làwọn ti padà wá dáa sí káwọn wọ́n ṣe pè ní ìjẹ́mbólẹ́ ti rírù kírù yìí àwọn ní bẹ́ńbà lùkúrá ní ìbíkúbíkọ́ alùkùránì lórí ẹ̀ọ́dẹ̀ bá alùkùránì ọ̀wọ́ akárí káwọn ọ̀rọ̀ abániṣebọ́lọ̀ ló sọ́nú alùkùránì gbé tàbátí àdá àbìláhàbí wàjábà tàbátí àdá àbìláhàbí wàjábà wọ́n ṣe bọ́lọ̀ ló ní abúláhàbí ọwọ́ rẹ̀ méjèèjì ti pòfo ọwọ́ rẹ̀ méjèèjì sì ti ṣòfò ẹ̀yà níbẹ̀ ni Ọlọ́run bá sọ bẹ́nu alùkùránì lóòtọ́ wọ́n ni ẹ̀ẹ́ jẹ́ ìwà mẹ́rọ ń gbà ọlọ́ǹkọ̀ lọ́wọ́ méjèèjì wọn ìjẹ́ kí lè rúngbà ẹ̀ lọ́dọ̀ tí wọ́n ní ta ń náà lè rúngbà rẹ̀ ìjẹ́ kí lè wọ́n ẹ yàdá àbílà àbìdọ́lọ ní tabbat pé yàdá ọwọ́ méjèèjì táwọn lọ́ba mọ́ ní tábùlà àbì náà ní ọlọ́run bá ń pé àṣẹ tàbá tí àdátọ́lọ́wọ́ bá wí náà Al-Qur'an àṣẹ tàbá Abu Bakri wà Umar ọlọ́mọ́sá àfúrí tí wọ́n pàtẹ́ ṣe ìkáyà àwọn ọmọ yìí yàmá Al-Qur'an ó náà Al-Qur'an tó sì yà sàdúrà fáwọn Al-Qur'an tó yí dáwí so kí ló jẹ́ kán fẹ́ rí bí irú ọ̀rọ̀ yìí irú àdápa lọ́ra báyìí pa ni pé wọ́n wò ń wò pàdà pé Al-Qur'an ọlọ́run kúkú ń júlẹ̀ lónìí ní tún bó ti fẹ́ a bá tún náà wá ni ṣe bọ́lọ̀ ń kan lọ́ Al-Qur'an ní pé inna ma kí ẹ lọ́rẹ̀ dúngbù màálù wọ́n ní màálù tọ́lọ́wọ́ bá ń sọ ń bẹ̀ kò sí tí jẹ́ màálù bẹ̀ tó kọjá Aisha tẹ́ilẹ̀ ìpínlẹ̀ foríjì wá nípa apájẹ́ ń darí ìjà àwọn ọ̀rọ̀ jákùjákù tí wọ́n yìí inna Allaha ya'murukum an tadhbahu baqara bọ́lọ̀ ń payé láṣẹ ẹkẹ ẹmọ dúnú màálù wọ́n lérò ń gbọ́ ọlọ́run pẹ̀lú màálù ìbẹ̀rún ni pé ẹ̀dùn àìṣà wọ́n ní sọ táwọn bá wá ń gbá ìṣà ṣe pé ìtọ́lọ̀ ní káwọn ó ṣe ga inna lillahi wa inna ilayhi raji'un jàmá mùsùlùmí ó sì ń ta fẹ́ mú gbogbo alukur'an ó bùkátà sí kárí tí ó sọ ìrúngbà ọlọ́run fún wa báàbá rí tí ó ṣàlàyé ìrúngbà ọlọ́run fún wa tíra mọ̀nà jẹ́ àwọn yóò sì sọ di tíra ṣìnà tí wọ́n fi mọ̀ sí aráyé lọ́nà ó sì lálùkùránì làwọn kí a bùkátà sí ká mọ̀ kí lérùngbà ọlọ́run pẹ̀lú àwọn àyà alùkùránì táàbá mọ́kílé wọ́n gbá ọlọ́run tí kálukálukú bá ń fún áyà kọ̀ọ̀kan nítumọ̀ lọ́dọ̀ ara rẹ̀ ẹ̀kàn rí pé ogbówó kàn máa pèrà wa ní mùsùlùmí ni ọ̀tọ̀ọ̀tọ̀ ní tí kálukú sì máa ṣe lábẹ́ Al-Kùránì ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó ní inna iddata inda Allahi ithna ashara shahra ọlọ́run ni ó ka oṣù lọ́dọ̀ ọlọ́run olúwa ní méjìlá ni dàtó wá sára ilé wá ní minha arba'atun hurum ó láwọn mẹ́rin kan nẹ́nu oṣù àbọ̀wọ̀ ni ó tí ó pè ní December àti January yóò lóṣù àfọ̀ ọlọ́dọ̀ ọlọ́run ó bẹ̀rẹ̀ láti november november december january àti february ó parí ẹbá ní bá yóò nìtọ̀ ṣe gbóòrò ọ́sẹ̀ ní bá ohun tó ní ohun pọ̀pọ̀lọ́ tó náà àṣẹ alùkùrá ní kò káàkà sí ká mọ́ ìrúngbà ọlọ́run pẹ̀lú ẹ̀ àwọn àyà ha kí lọ́lọ́run gbèrò pẹ̀lú àwọn àyà náà ìbéèrè tí ó wá kàn ní sí ni pé bóò láti wá fẹ́ mọ ìróngbà ọlọ́run dáwé yìí ó ti yé wa ní sí pé a lè rọ́nà lọ dáàbá ti fẹ́ sọ àlùkùránì ní tíráṣì náà àfi ká mọ kí ní ìróngbà ọlọ́run bóò láti wá mọ ìróngbà ọlọ́run pẹ̀lú àwọn àyà àlùkùránì àwa padà sínú alukur'an a padà sínú ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alayhi asọ́nà a lè gbà mí ló ọlọ́run wá àṣíbà bá ti tọ ọ̀nà yìí gbogbo ẹni tó bá fẹ́ fi ìlànà kí lánà ma lùkùránì fún wa pẹ̀lú rọrùn láàfin mọ́ fún lésì bí a èyí tó tú ìyọwọ́ ara ti mú àwọn nǹkan wọ̀n yóò máa hàn sí wa táwa náà bá ti ṣègbìyànjú lórí ìlànà wo láàbí mọ ìrúgbà ọ̀nà tọ́bá nínú àwọn ìlànà wo láàbí ìrúgbà ọ̀nà ìlànà náà pọ̀ àkọ́kọ́ náà ni pé la nufassiru al-Qur'an illa bil-Qur'an ayé nufassirul Qur'an bil Qur'an gbogbo dọ́ta bá tútù mà Al-Qur'ani láyé abáfẹ́ wo kí lè rọ́ngbà ọlọ́run nínú ayé Al-Qur'an ibi láti bẹ̀rẹ̀ ni pé kákọ́kọ́ mọ pé ìjálù Kùránì àyà tá a fẹ́ mọ kí lè rọ́ngbà ọlọ́run pẹ̀lú rẹ̀ yìí ìjọ ọlọ́run ṣàlàyé èrò rẹ̀ ń bò mí ìjẹ́ rọ́ngbà ọlọ́run tá èyí ò lámọ́ ń pè ní mímọ̀ ní tafsirul Qur'an bil Qur'an kátọ̀ túnmọ̀ al-Qur'an pẹ̀lú àyà al-Qur'an ìyẹn láàfin mọ̀ pé àṣálù Kùránì na mọ̀ túra wọn áyà kan lè wọ́n bí kan kó wá lójí a su túnmọ̀ bambo ń bò ní ìdí mú wọ́n ti kọ

olúwarí alladhina amanu ó bẹ́ ròyìn àwọn ẹni rí àtorí rí tí wọ́n ṣe rí olúwarí alladhina amanu walam yalbisu imanahum bidhulm ulaika lahumul amn wa hum muhtadun olúwarí tó ṣe pé wọ́n gbọ́ lọ́wọ́ wọn bá gbọ́ wọ́n gbò jíṣẹ́ rẹ̀ náà lọ àmọ́ bá ti nígbàgbọ́ s'Ọlọ́run tán nígbàgbọ́ sójíṣẹ́ tó wà lámúyẹ́lìbì sú ìmà náà ó bèzọ́rù ìgbàgbọ́ wọn wọn dá àbòsí kankan mọ́ wọn àjẹ́ kábòsí kankan ó dà papọ̀ mọ́ gbàgbọ́ táwọn oníṣọ́lọ́ ìgbàgbọ́ tó yè kóró nígbàgbọ́ tán ní ọlọ́láwọn tán bá nírúfẹ́ irú àwọn èèyàn ni wọ́n máa ní fọkànbalẹ̀ wáhùn mo tẹ̀dúrù àwọn sì ni wọ́n máa mọ̀nà àwọn tán nírú gbàgbọ́ báyìí ìgbàgbọ́ tí ò lábò sínú àwọn ni wọ́n máa ní fọkànbalẹ̀ àwọn sì ni wọ́n mọ̀nà ńgbà ayé àìsọ̀kalẹ̀ ìrọ́gbà ọlọ́run pẹ̀lú rẹ̀ fẹ́ dàmú àwọn sáájà níbi lọ́wọ́ sallallahu torí pé àwọn tán nígbàgbọ́ tán dàbò sí papọ̀ mọ́ inú ẹrù wọn gbónà wà kò sí yìí ó wà mójúmọ̀lì kò sí ibi táàfẹ́ lè tú sí bó ṣe ẹnu àfòsí pé abẹ́ fọ́mọ ní kí nígbà wá fún ní nǹkan míì yẹn àbòsí náà nìyí náà ìjẹ́ tó bá níwà àbòsí báyìí náà nú ẹrù ẹ̀ náà sóòrùn ní bíbọ̀ kọ̀bálẹ̀ ibi táwọn sàábì àdẹ́bí gbọ́ ìrúgbọ́ ọlọ́run yé sí jọ náà nígbà ń gbọ́ ibẹ̀ náà bá lọ rí bó ṣe lá Muhammad sallallahu alaihi wasallam tí tó gba wa àtọ̀gá àti wọn náà wọ́n lè ní òjíṣẹ́ láyà tó gé fún wa lọ́gbó sọ̀gá lẹ́wọ̀ àmọ̀rún músára àyà ìlàbá rí pé ìjà àti kó láwájú ọlọ́run báyìí ìyá náàbí jẹ́ nìkan bẹnu wa tí ò ní lábò sí ká àbíkè dínú ẹrù rẹ̀ ní ààlè mórí bọ́ ẹ̀san ńlá tó lọ wá sàn tó lóun ó tó bá ní ìrúgbàgbọ́ tí ò lábò sínú yìí sáà sì lẹ́tọ̀ọ́ síbẹ̀ báyìí tọ́lọ ní pé ìláyíká làwọn àmù ni wọ́n ní gbọ́kànbalẹ̀ wà ó mọ̀ ìtẹ́dún àwọn ni tí a sì ní gbọ́kànbalẹ̀ tí a sì mọ̀nà báyìí nígbàtí náà bí gbọ́ tí ìtọ́lọ̀ ń gbèrò pẹ̀lú àbòsí yìí sí wọn ní èyí ò láti sọ pé a ní tafsirul Qur'an bil Qur'an ká tú àyà kan pẹ̀láyà wa mú àyà tọ́nà ti sọ wá kù sí tó gbà lérò ó wá mú àyà náà ó ní ìṣẹ̀fẹ́ iná máa yà tákẹ́ mú súrọ́tù Luqman tó lù wàhúwà yàízò nígbà tí ń ṣe wá sí fọ́mọ náà tó ní yá àbò láì eré ọmọ mi láàtú ṣiriki billah má ṣe bọ́ lọ́hun wórogún o láàtú ṣiriki billah ó ní rí ọmọ mi má bọ́ lọ́hun ẹ̀rọ ọlọ́run ọba tó jẹ́ nílùkùnmáà ó ní dájúdájú ìbọn náà ń lórogún làzúrùwò na àbí àbòsí ní orogún ó lábòsí kéèké àbí ìmọ̀ àbòsí tó tó tóbi ló ń jẹ́ látara àyà yìí tọ́lọ ní tán pè ní ìbọ́nà ó ní àbòsí káwọn náà bá nígbàgbọ́ dáadáàbò sí papọ̀ mọ́nú irú àbòsí tí ń sọ rí aṣó ìlàbò sí aṣẹ́kùnrinlá àbòsí kábọ́lọ̀wọ̀ ọba wá kábọ́lọ̀wọ̀ ogun jama ìbọ́lọ̀wọ̀ ogun àbòsí lánàá àwọn sàábé ọmọ mọ̀ pọ́lọ̀ ó ti sọ èròǹgbà yìí ó wá lórí èròǹgbà yóò fi tú áyà àti kejì tó padà sọ̀kalẹ̀ ọ̀tọ̀ níbi láwọn ọgbọ̀ yìí a máa ń sin èròǹgbà ọlọ́run bí ti bẹ̀ padà já mi èròǹgbà ọlọ́run ìlàtúlọ̀ rí fi tú ọ̀nà kan nínú ọ̀nà máa ló bí ẹ́sìké ta bá tó bá tú àyà kan wa lọ́nà dáhùn pé àyà ìṣèwà lọ báyìí inú àkọ́kọ́ béèrè dájú sí ni pé ǹjẹ́ kan wà tó tú àyà ilẹ̀ títú yìí àyà tú yìí pẹ̀lú bí tú lọ kan wà tó tú bẹ́ẹ̀ ó àyà náà wá rí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tá fi mọ́ ìrúngbà ọlọ́run pẹ̀lú àwọn àyà tó bá sọ̀kalẹ̀ fún wa asọ́nà wo ni yíò èyí ní tafsirul Qur'an bil hadith àbíkáwọn ní mímọ̀ pé ní tafsirul Qur'an bis sunnah ó ní ká fẹ́ tú al-Qur'an káwà padà sínú súnnà lẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam ká padà sínú hadith pé bó hadith ànábì ti tú àti mọ̀gbá alùkùránì ayá alùkùránì létí ànábì tọ́lọ̀ tún wá fi ṣẹ́rán náà ó yẹ ká lè mọ̀ pé bó ní òun náà ti tú ọlọ́run sọ kìnnìkan fún wọn olúwa ní rẹ̀ Muhammad wa na ilayka dhikra ọlọ́run la sọ ìrántí asọ ìrántí kankalẹ̀ fún ìrántí náà lítùbà yìí na lè náà sí máa ló síra ilé ìyẹ afẹ́kọ́ lòó kọ́ lè máa fi ṣàlàyé ìrúngbà wa níbi tá a sọ kalẹ̀ fáwọn èyí ni ìrántí tá náà ó máa fi ṣàlàyé ìrúngbà ọlọ́run níbi tó sọ kalẹ̀ fáwọn èyí òun náà wa Muhammad sallallahu alaihi wasallam láṣẹ rí pé ọ̀gọ̀rọ̀ tí ó bá fẹ́ máa rújú ní al nígbà tá a bá ilé padà sínú súnà lẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam àlàyé rẹ̀ ó sì mọ iye wa ní kìtìkìtì ẹwọ́rú ìdámúwálẹ̀ kan pé wà á kíyìmù sọ̀rà ẹ máa kírun gbogbo ìlànà tá a padà fi wá ń kírun ní Al-Kùránì inú ọ̀rọ̀ àtẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam èyí ló jẹ́ lánàá kejì tàbí mọ́mìrúngbà ọlọ́run láńkò ní tafsirul Qur'an bil hadith àti káàkò ní tafsirul Qur'an bis sunnah ká sàlàyé pé àáyà yìí rúngbà ọlọ́run pẹ̀lú rẹ̀ nípa bí ìsìnkú sọ báyìí ẹwà wàdúrà dìgbà lẹ́bí tó wá wá sallallahu alaihi wasallam tó fi sàlàyé wà aqimus salah ẹ máa gbẹ̀rúgbó ni àkíyù sọ̀láta ẹgbẹ̀rúgbó gbò láti gbẹ̀gbó sórí ìjòkó ni ó wà láwà fàdìdé tẹ́lẹ̀gbé tí ìbá ṣe pẹ́rù ń gbọ́ ọlọ́run dáàrùn náà ìbádà ṣàlàyé fún wa a nígbọ́yé a mọ̀ wọ́n pé kí ní jẹ́ ìrùn tàà fẹ́ gbẹ̀gbó látòkò látòrí ìjòkó mórí ìṣúlẹ̀ ló bá sí wà àmọ́rọ̀ àdẹ́gbọ́ Muhammad wa ní sallallahu alaihi wasallam ó wá ṣàlàyé ó wá ṣàlàyé kí lè rúngbà ọlọ́run láti wá mọ̀ pé àṣíká bá kírù àṣáàmà ṣìkámà àṣáàmà pèrún àṣáàmà kí fátíà àṣónítàmà wíbi rúkú àṣónítàmà sọ́bí sùjú àṣóníbá ti sàtáyá àṣóláwọn náà tí ọlọ́run táàmà ṣe láyé kọ̀ọ̀kan àṣẹ́ tí gbàgbé bá tún ṣe wá lórí ìrún àṣẹ́ ìrùn ọgbàjẹ́ àsótún ní dáàmà bí tó ṣe táǹkè ní sùjúdù sáháwí ẹ̀wọ̀n gbogbo dáàwí ìpátá lábẹ́ àyà kan gbónà pé wà àkíyìmù sọ̀lá ẹwọ gbónà wà àkíyìmù àsọ̀lá kẹlùmọ̀ méjì gbé rẹ̀ àkíyìmù ẹgbẹ́dì ni àsọ̀lá ìrùn láàárín gbónà méjì ẹwà wà dúró àlàyé tó kún bẹ́ẹ̀ àlàyé bá ti ṣe àdúrà tápọ̀pọ̀ mọ́ sí dákùnlù àwọn ìsìtáà bóò ní fátíà ipò wo ní fátíà wà bóò láti ké súrà ní gbólóhùn wo láwọn aṣọ bàbá lọ rùkú bàbá bẹ́ sí ríbi rùkú gbólóhùn wo láwùn bàbá lọ fi ìforíkanlẹ̀ gbólóhùn wo láṣọ èéṣe tí ń tàn sọ ńgbà tá bá ń lọ bí rùkú àbáfẹ́ dìde mẹ́ padà èéṣe tó fi yàtọ̀ sí ń tàn sọ ńgbà tá bá ń kọ́fẹ́ kámárà èéṣe tá ń káwó òkè tábà ń kọ́ kámárà kámárà lákọ̀ọ́kọ́ èéṣe tá àmọ́ káwó mọ́ bí àwọn míì èéṣe tí gbà fún wà ká bí àwọn míì eléyìí lápẹ́ wa àkíìmú asọ́ra ẹwọ ayálùkúrá nínú mọ́júmàlì ọlọ́nsọ̀rọ̀ ní ní ó kàn sọ lódídí ní ọ̀rọ̀ anẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam wá dé ó wà bẹ̀rẹ̀ sí ní fún olúwa sọ olúwa ní ẹni tó jalè lọ́kùnrin àtẹni tí ó jalè lóbìnrin olúwa níbẹ̀ bá gbá wọn mú faqta'u aydiyahuma ẹgbẹ́ ọwọ́ àwọn méjèèjì kò bẹ̀ ẹgbẹ́ wọn lọ́wọ́ ẹ má wọ́rọ́ ẹni bá jalè lákùnbí bá fi múrí kan sí àyín nìsìn ẹnìkan sì wá ó sì mú ó sì sálọ kí ló ṣe oúnjẹ máa ẹ má jà tanra wọn kí ló ṣe ohun ó jalè náà nù ṣerú ẹni iná sáàmù a sì ní olúwa ní fákútọ̀ ẹwú àìdíyàwó ma ẹsẹ̀bọ́ olúwa ló ní agé lọ́wọ́ káwàlá agé lọ́wọ́ torí wúrí kan kápàtẹ búrẹ́dì ìta gbangba lẹ́nìkan wá dé kó lábẹ́ra búrẹ́dì kò wá rẹni dá lóhùn ó sì yọ búrẹ́dì ọwọ́ wá barú ẹ̀ àwá ní lọ́lọ́jí oní 300 naira ní ìtọ̀ àwá ni wà sáà níkú fàṣàríkọtú fàkọtọ̀ọ́ àìdíyàhúmà àwa nírú yíò náà àágbéò náà ní àgbé lọ́wọ́ àwa níbo láti rí kó wá lánú kùránì náà ló ń tú ẹjọ́ rẹ̀ pọ̀ ńgbàtọ́ mèròǹgbà ọlọ́run àṣéròǹgbà ọlọ́run kọ́ ni kéyìn ojí kan ni oji gan ó jí búrẹ́dì ni ó àtúnwá fún lówó ẹ̀wà náà pé ọ̀yọ́ àtúngbà yìí náà tó fi rẹwà tó fi jẹ́ látara pé bá mọ condition rẹ̀ tán amọ́kálẹ̀ yẹn kàn mú nì lọ́ọ̀kan ó kàn mú pé àwọn sáàmì agbíólè lọ́wọ́ wá lóhun ó gbé tó jí lọ́wọ́ à irú ẹni yìí ọ̀dà wọn èròǹgbà sáàrin pàtàkì pé abùkátà sí kábílì òrùgbà olóòbí àwọn ayá gbogbo àwọn tàwà ń sàlàyé yìí ẹni bá jalè irú nǹkan wo ni ó gbé kó tó dájọ́ kó tó dépò kó yẹ ká gbé e lọ́wọ́ súnà nàbì ló sàlàyé nǹkan tí ó gbé bò ní ó ti pọ̀ tó hadith nàbì ló sàlàyé ẹtùmọ̀ wá wo kí nìkan tó wúlú jù bí ayá lùkúrá ni wo ẹgbẹ́ wọn lọ́wọ́ láti bí ọmọ ká sí bí ọrùn ọwọ́ ta bá gbé kí lágéjọ̀ náà ọwọ́ láti bí ọmọ ká sí bí ìgúnpá kí lágéjọ̀ náà ọwọ́ láti bí ọmọ ká sí bí èjìká kí lágéjọ̀ náà ewó láwàá gé ní gbogbo ẹ̀ ẹni bá ní ká gé e látèjìká tó wá ní ṣebọ́lọ̀ ló ní fákútọ̀ ẹ̀wú àìdíyàwó máa a ni a ìdítọ́lọ̀ ń sọpọ́ ní kéwòó èròǹgbà àtolúwàwà kọ́ ní ìtọ̀sọ̀ ẹwù náà wọ́n èyí ta ní èròǹgbà ọlọ́nkọ́ ló sọ ibò làwá náà ti mèròǹgbà ọlọ́wọ̀n annabi ni annabi ló àyè odò èyàn sórí ibú tó pé tútù tí ò bá ti lọ rí wádìí kí ní tẹ́lò mí kò sí tí ma ń kàgbà lórí gbà ọlọ́run òun kà mú tí ẹ̀ yóò kà sọ́nà ẹ̀ àìmọye àwọn àyàtà àmọ́ tú bẹ́ẹ̀ àìmọye táàbà àwọn àjókòó kéèkéé mọ́sálásí gbogbo ó sì máa tú àyà lùkúrá ní kí yàwó màdà ò ní ẹ mọ́mù wa náà àwọn àlàátò lẹ́yìn wọn lọ́gbìn ìdàbì tí a mọ́ àkíyèsè mọ́mù mọ́sálásí yí náà sọ tìrẹ́lòmí ìsáǹbẹ̀ ọ̀tọ̀ ni mọ́mù tí ń kírun àṣùbá àti ìṣá ìlẹ́yìn rẹ̀ tó bá wà lérò ó bá dé bíṣẹ́ wọn ọ̀tọ̀ lẹ́jì ó kí zúrí àti asìrì lẹ́yìn rẹ̀ ẹ̀yìn mọ́mù wọn ni wọ́n àìmẹ̀rúngbà ọlọ́run so nínú ọ̀nà táwà fi mẹ̀rúngbà ọlọ́run náà lè tafsirul Qur'an ìsọ̀nà bàbá tútù màlùkùrù àn ànábì tọ́lọ̀ fi rọ́lọ́lọ́ ti sọ pé wa anzalna ilayka dhikra litubayyina linnas ma nuzila ilayhim ọlọ́run láti sọ ìrántí kalẹ̀ fún ìrántí tó ṣe kó lọ́ọ̀ máa lò láti máa fi ṣàlàyé ń ta sọ̀kalẹ̀ báwọn èèyàn ìlànà kejì ni ìlànà míì náà tún bẹ láàfin mọ́ mọ́ èròǹgbà ọlọ́run kí ní ìlànà eléyìí ó ní ìlànà kẹta èyí ò ní tafsirul Qur'an bí maqalati sahaba tafsirul Qur'an bí maqalati as-sahaba ká tútù ní pẹ̀lú ọ̀rọ̀ táwọn sàábí bá so kan kátùtùmọ̀ al-Qur'an pẹ̀lú kí ni jama pẹ̀lú ọ̀rọ̀ táwọn sàábé ọba fi túnú lọ́bá ti ní àyà yìí nazalat fi kádà wa kádà in tó máa yà ìṣọ̀kalẹ̀ nítorí nǹkan báyìí nǹkan báyìí ìdájọ́ báyìí ìdájọ́ báyìí láyà yìí ìṣọ̀kalẹ̀ ó láti mọ̀ nínú ni ó lámọ́lẹ̀ gangan fún wa yóò ní ó kéré nù ayà tẹ́ tọ́ka sínú alukur'an àbí kò mọ ìgbà wo ló sọ̀kalẹ̀ èéṣe tó fi sọ̀kalẹ̀ níbo làwọn wà tó fi sọ̀kalẹ̀ ẹwọ̀n náà ṣe àgbáyé tó mọ owó ní eléyìí ó ní ó mọ kí lè rògbà ọlọ́run pẹ̀lú ẹ̀rọ gan ẹni tó mọ kí ló ṣẹlẹ̀ táyà fi sọ̀kalẹ̀ ó mọ gbà wo ló sọ̀kalẹ̀ ó mọ ń bo làwọn wà táyà fi sọ̀kalẹ̀ irú ẹni oní ọmọ pé àtòkù bí ṣẹlẹ̀ báyìí ló ṣẹlẹ̀ lọ́rọ̀ báyìí bí wáyé àà èrúgbọ́ ọlọ́run náà ní pẹ̀lú ẹ̀ kátó Muhammad sallallahu alaihi wasallam ṣe léyìí òun náà pàtàkì púpọ̀ ká máa láti lè ma bó láti ma ṣọ̀túnmọ̀ Al-Qur'an ká mọ́jú já pé akàn dédé bọ́ọ̀bẹ̀ ni a wà mọ́ tí wà lùkùrù ánì bá bá ṣe fẹ́ mọ́ kí lérò ń bọ́ ọlọ́run ọba pẹ̀lú àwọn ta pẹ̀lú tàbámọ̀ pa fẹ́ gbọ́ rẹ̀ pẹ̀lú wọn ọ̀nà

àwọn tọ́kàn tó balẹ̀ lé lórí díẹ̀ ó tó kan wá ó ní àwọn àtàrí ohun aláwọn àgbàgbà náà àwọn tábì yìí tó ṣe pé wọ́n kanlẹ̀ kanlẹ̀ jòkó tàwọn sọ̀hábé láti lè kẹ́kọ̀ọ́ pàlùkù àná bí àwọn àbúlá àríyá bí àwọn jùmẹ́yẹ gbogbo àwọn táwọn inú àwọn tábì yìí àwọn onímọ̀ tẹ̀fsíìrù ni wọ́n bí àwọn mujahid ogbà wẹ́lẹ̀ yìí farabalẹ̀ lọ́rẹ̀ kẹ́kọ̀ọ́ pa ìmọ̀ àlùkùránì àwọn tó túkù tá tún lè gbogbo báàbá ti ẹ̀ tí ìrọ ayá àlùkùránì kó a ayà ààrí ọ̀rọ̀ ànábì kó tú ayà ààrọ̀ ọ̀rọ̀ kó tú ayà ẹjọ́ sọ bóò náà ti àwọn so eléyìí náà tún jẹ́ ọ̀kan nínú nǹkan tí ó pàtàkì tó yẹ ká mọ̀ nípa àwọn ìfẹ́ mọ ìrúngbà ọlọ́run pẹ̀lú àlùkà ọ̀nà míì tó wá kù lẹ̀ ó ní kéyàn kàn wó pé ṣe bẹ́mi náà lọ lé kéwú mo sì gbọ́ lárúbáwá ṣebémi náà lọ lé ké mo sì gbọ́ lárúbáwá ẹgbẹ́mi náà mọ̀ wí lárúbáwá tó wà mẹ́ tọ̀tọ́ bá ti tú lárúbáwá ògèrè ibẹ̀ náà lọ́gàn mọ́ tú ọ ní mọ́ rún gbọ́ wá ní ẹgbà wá tú báyìí ó wá dájọ́ báyìí àgbọ́dọ̀ wá látọ̀pọ̀ lọ ti ẹ ká ní lárúbáwá Al-Qur'an ọkàn máa tú lógèrè

àpèjúwe ta lè fún wa tó lè torí wa díẹ̀ níbi ká lọ mọ̀ṣẹ́ láwá ránṣẹ́ awá ní nǹkan báyìí báyìí báyìí ní ọ̀rá ohun ọmọ wa débẹ̀ kò wá rí nǹkan náà bá ara tí ẹ̀ ìbá ń gbé bọ̀ in tó wá ráyà wá náà padà pé ah, ó sì dábò sí rákiní tí ẹ̀ pé nígbà míì àtàdúkọ pé àmọ́ tí ẹ̀ dúró kí ló nítọ́ fi ra èyí tó ra yìí mo kàn wó pẹ́ láìkì ẹ̀ ní ọ́ sì mọ̀ pé láìkì ẹ̀ tí ìbá láìkì rẹ̀ ń kọ́ ó bá dọjọ́ mi ìbọn mọ̀ sí bẹ́ẹ̀ mọ́ ohun tí ẹ̀ pàwàgó sì bọ́mọ náà yìí

àtúbà àwọn sàábé tán kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìdí nìyẹn ló fi jẹ́ sí pé lágbára ọlọ́mọ idhnillah tafsir wa a máa bẹ̀rẹ̀ suratu Saff àmọ́ gbogbo ń tábà tú fún wa bí ìbá sí pé bá fà al-Qur'an tú al-Qur'an mí sì máa jẹ́ pé fi sunnah ànábì wa sallallahu alaihi wasallam bí o bá jẹ́ bẹ́ẹ̀ yóò jẹ́ pa mọ́ fi ọ̀rọ̀ àwọn sọ̀hábí ànẹ́bùwà Muhammad wà láàrin bí o bá jẹ́ bẹ́ẹ̀ yóò jẹ́ pa àwọn àgbààgbà nú àwọn onímọ̀ tafsir nínú àwọn kìbáàrù tabi'in dáadáa kọ díẹ̀ nú wọn lẹ́ẹ̀kan àwọn kí làwọn náà sọ kátó mọ̀ tó ayá kọ̀ọ̀kan fúnra wọn bí o bá wá kọ́lọ̀ mọ́sá ṣe rọrùn fún wọn kọ́lọ̀ mọ́sá gbá ní ìjọsìn wọn àwọn àjàmọ́ ìwájá sọ́ra oríṣiríṣi àwọn èèyàn náà bẹ́ta tọ́láwọn tútù Al-Qur'an ó ti ẹ̀tọ́ ìtí rọmọdọ́nù dé yìí oríṣiríṣi àwọn àlùmọ̀fásìrú náà tù náà bẹ́ta bàbá fẹ́ múyàn wálẹ̀ ní kí ó lámọ́ sọ àwọn àlùmọ̀fásìrú náà tù kọ́dá àwọn oníkí wọ́n ní yíò ní jámọ́ al-mukhannafi so àwọn tó yẹ pé kálukú farabalẹ̀ kẹ́kọ̀ọ́ amúkànbára rẹ̀ nípò èyí tí ó fi wá padà lọ kẹ́kọ̀ọ́ ojú wá ń ti látara fún ni pé sáwàlá tóbi tán gbé wa sí ni so torí pé kò fẹ́ sọ pé òun tóbi tán gbé òun sí yóò sì mọ́ sí ẹlọ́run lọ pẹ̀lú chukuchu pẹ̀lú àlùkò àà

bó ti mọ́ ń wù wá lọ́dọọdún pé káàmọ̀ ti síwájú ká tó kẹ́kọ̀ọ́ àlàyé àlùkùrá nìlú tó nígbà tá bá ń bá àwọn àyà kan débi kan tẹ́lómi náà máa ní pé ah, a máa ń jẹ́ tú yìí bàbá wo lóga ntí lóga tú rèé a lè mọ dára padà pé mọ́ ní ti fẹnu

tó gbórú àwọn pálapàla báyìí èyí tó jẹ́gílábúrú ló wọlé ó ní kíká kúrò kóhun láyà láti lè mọ́ sọ ìrúngbà ọlọ́run fún wa ẹni kó o sì lè sọ ìrúngbà ọlọ́run fún láwọn àyà àyà fọ́lọ́run tó sọ̀rọ̀ fún rẹ̀ bọ́lọ́run bá ti wá tú fún wa ẹni tí ó tún gbọ́dọ̀ a jẹ́ pé àwọn abẹ́rẹ́ subhanahu wa ta'ala mọ́sá ṣe àlékún àgbóyè sí ẹ̀rọ subhanahu wa ta'ala ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk àwọn